bàbá wa àti ọlọ́run wa bí wọ́n ti lanu mi lónìí láti sọ̀rọ̀ yín olúwa ẹgbẹ́nu mi sọ̀rọ̀ ẹran ọ̀rọ̀ agbára yín jáde jẹ́ kó gba ìran ádámù kó ṣe wọ́n ní ọmọ ìjọba ọlọ́run kó sọ wọ́n di ẹ̀rù jẹ̀jẹ̀ fún sátánì àti àwọn ìránṣẹ́ rẹ̀ ní orúkọ jésù ni mo gbàdúrà àmín lónìí a ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wa tí a ti ń bábọ̀ tẹ́lẹ̀ a wà lórí kókó ọ̀rọ̀ wípé à ń ṣe àyẹ̀wò àwọn ìdájọ́ tí bíbélì ti ṣe lórí sátánì àwọn ìdájọ́ tí ọlọ́run jehova ti ṣe lórí sátánì gẹ́gẹ́ bí a ti rí wọn kà nínú àkọsílẹ̀ bíbélì lónìí a ó bẹ̀rẹ̀ láti Málákì orí kìíní ẹsẹ̀ kọkànlá. Nítorí láti ìlà oòrùn títí ó fi dé ìwọ̀ rẹ̀ orúkọ mi yóò tóbi láàrin àwọn kèfèrí níbi gbogbo ni a ó sì fi tùràrí jóná sí orúkọ mi pẹ̀lú ọrẹ mímọ́ nítorí orúkọ mi ó tóbi láàrin àwọn kèfèrí ni Olúwa àwọn ọmọ ogun wí. Kí aleluya ọ̀rọ̀ ìjìnlẹ̀ ní èyí Olúwa Jehova ló ń sọ̀rọ̀ níhìn yìí ó ní láti ìlà oòrùn títí ó fi dé ìwọ̀ oòrùn kí nìyẹn túmọ̀ sí ìyẹn ni pé ní gbogbo ayé ohun tí èyí túmọ̀ sí nìyí bí a bá bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò ayé láti ìlà ìlà oòrùn yóò parí sí ìwọ̀ oòrùn bí a bá sì bẹ̀rẹ̀ láti ìwọ̀ oòrùn yóò parí sí ìlà oòrùn nítorí náà nígbà tí ọlọ́run wípé láti ìlà oòrùn títí ó fi dé ìwọ̀ rẹ̀ ìyẹn ni pé ìwọ̀ oòrùn orúkọ ọlọ́run yóò tóbi láàrin àwọn kèfèrí ó túmọ̀ sí wípé ní gbogbo ayé jákèjádò gbogbo ayé àsọtẹ́lẹ̀ ni èyí jẹ́ àkókò kan bọ̀ tí orúkọ olúwa yóò tóbi káàkiri gbogbo ayé tí kò ní sí ọlọ́run èké kankan mọ́ tolúwa yóò pa gbogbo wọn run pátápátá olúwa wípé orúkọ òun yóò tóbi láàrin àwọn àwọn kèfèrí kí ni túmọ̀ kèfèrí kèfèrí jẹ́ ọ̀rọ̀ bíbélì tí ó ń tọ́ka sí gbogbo orílẹ̀-èdè ayé yàtọ̀ sí Ísírẹ́lì gbogbo orílẹ̀-èdè ayé bíbélì pín wọn sí ọ̀nà méjì Ísírẹ́lì ení gbogbo orílẹ̀-èdè yòókù ní bíbélì pè ní kèfèrí nítorí ní Ísírẹ́lì ni Ọlọ́run adẹ́dá aṣẹ̀dá tí ó ti kọ́kọ́ farahàn tí ó sì gbé ètò ìjọsìn kalẹ̀ níbẹ̀ náà ni Jésù olùgbàlà ti wá sí ayé tí ó sì mú ẹ̀jẹ̀ ìràpadà wá fún wa láti ra ọkàn wa padà láti ra ẹ̀mí wa padà kúrò lọ́wọ́ ikú kúrò lọ́wọ́ àìsàn kúrò lọ́wọ́ òṣì kúrò lọ́wọ́ àìní àǹfààní kúrò lọ́wọ́ sátánì láti máa jọ́sìn fún ọlọ́run jehova ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè kèfèrí nísinsìnyí ọlọ́run èké ni wọ́n ń sìn ṣùgbọ́n ọlọ́run jehova ń sọ fún wa níhìnyí wípé orúkọ òun yóò tóbi láàrin àwọn kèfèrí láti ìwọ̀ oòrùn títí lọ dé ìlà oòrùn ìyẹn ni pé ní gbogbo ayé ohun tí èyí túmọ̀ sí ni wípé àwọn ọlọ́run èké tí àwọn kèfèrí ń sìn olúwa yóò ké wọn kúrò tí ó fi jẹ́ wípé olúwa yóò mú wọn kúrò pátápátá àti wípé orúkọ olúwa ọlọ́run jehova ni wọn ó máa sìn òun ni wọn ó máa pè ọlọ́run jehova ni wọn ó máa jọ́sìn fún. tùràrí tí wọ́n sọ níhìn yìí èdè òwe ni tùràrí dúró fún ìjọsìn. àkókò tí wọ́n máa ń fi tùràrí jóná nínú tẹ́ḿpìlì àkókò májẹ̀mú láíláí nínú ìlànà tí olúwa fún Mósè láti fún àwọn Ísírẹ́lì níbẹ̀ ni ó gbé wà. ṣùgbọ́n nínú Kristi nínú májẹ̀mú tuntun tí a wà yìí lọ́wọ́lọ́wọ́ kò sí ìlànà ká máa fi tùràrí jóná kò sí rárá. ṣùgbọ́n èdè òwe ni èyí tùràrí fífi jóná lábẹ́ májẹ̀mú láíláí ó dúró fún ìjọsìn. nítorí náà ohun tí olúwa ń tọ́ka sí níhìn yìí ni wípé gbogbo àwọn kèfèrí yóò máa ṣe ìjọsìn tí ó ṣe ìtẹ́wọ́gbà sí ọlọ́run jehova fífi tùràrí jóná lábẹ́ májẹ̀mú láíláí ó dúró fún ìjọsìn tí ó ṣe ìtẹ́wọ́gbà nítorí náà nígbà tí olúwa wá ń sọ níhìn pé gbogbo àwọn kèfèrí ni yóò máa fi tùràrí jóná sí orúkọ òun ó tó ń tọ́ka sí ni wípé wọ́n máa ṣe ìjọsìn tí ó ṣe ìtẹ́wọ́gbà ọ̀nà kan ṣoṣo tí èyí sì fi lè rí bẹ́ẹ̀ ni wípé wọ́n ó gba jésù ní olúwa àti olùgbàlà wọn nínú kristi jésù nìkan ni ọmọ ènìyàn ti lè ṣe ìjọsìn tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run ẹ jẹ́ kí a lọ wo ìwé sáàmù orí kọkànléní ogóje ẹsẹ̀ kìíní àti ìkejì. olúwa èmi kígbe pè ọ́ yára sí ọ̀dọ̀ mi fi etí sí ohùn mi nígbà tí mo bá ń ké pè ọ́ jẹ́ kí àdúrà mi kí ó wá sí iwájú rẹ bí ẹbọ tùràrí àti ìgbé ọwọ́ mi sókè bí ẹbọ àṣálẹ́ hallelujah ṣe àkíyèsí níhìnyí a fi àdúrà tí ó ṣe ìtẹ́wọ́gbà wé ẹbọ tùràrí ó ní jẹ́ kí àdúrà mi kí ó wá sí iwájú rẹ bí ẹbọ tùràrí ìyẹn ni wípé tùràrí yìí ó dúró fún àdúrà àti ìjọsìn tí ó ṣe ìtẹ́wọ́gbà nítorí náà níbi tí a kà yẹn ní Málákì kì í ṣe pé ó ní àwọn ènìyàn yóò máa jó tùràrí nípa ti ara ṣùgbọ́n èdè òwe ló lò níbẹ̀ wípé àwọn ènìyàn yóò máa ṣe ìjọsìn tí ó ṣe ìtẹ́wọ́gbà sí Ọlọ́run Jehovah káàkiri gbogbo ayé láti ìwọ̀ oòrùn lọ ìlà oòrùn nítorí olúwa yóò ké gbogbo àwọn ọlọ́run èké kúrò gbogbo ọlọ́run tí kìí ṣe adẹ́dá àṣẹ̀dá adẹ́dá àṣẹ̀dá kan ṣoṣo níbẹ̀ tí í ṣe ọlọ́run jehova gbogbo ọlọ́run yòókù ọlọ́run èké ni wọ́n olúwa yóò sì ké wọn kúrò kí hallelujah ẹ jẹ́ kí a lọ sí ìwé psalm orí kẹtàléní àádọ́fà tí gẹ̀ẹ́sì ń pè ní one one three. àwọn ka ẹsẹ̀ kẹta níbẹ̀ tí ó kà báyìí wípé láti ìlà oòrùn títí ó fi dé ìwọ̀ rẹ̀ orúkọ olúwa ni kí a yìn èyí ń tọ́ka bákan náà sí ohun tí olúwa ti sọ tẹ́lẹ̀ wípé orúkọ olúwa yìí ó tóbi yóò lókìkí púpọ̀ yóò tóbi jọjọ láti ìwọ̀ oòrùn títí lọ dé ìlà oòrùn orúkọ olúwa ni a ó máa pè tí a ó máa jọ́sìn fún káàkiri ayé láàrin gbogbo orílẹ̀-èdè àwọn kèfèrí nítorí olúwa yóò ké àwọn ọlọ́run èké kúrò gbogbo ọlọ́run tí kò dá ayé àti ọ̀run ni olúwa yóò ké kúrò ẹ̀kẹ́ hallelujah ohun tí fífi tùràrí jóná láàrin gbogbo orílẹ̀-èdè kèfèrí tí málákì orí kìíní ẹsẹ̀ kọkànlá wí ohun tí ó túmọ̀ sí nìyí ẹ jẹ́ kí a tún lọ wo ìwé wòlíì àìsáyà orí kọkàndínní ọgọ́ta ẹsẹ̀ kọkàndínní ogún ó kà báyìí wípé wọ́n ó sì bẹ̀rù orúkọ olúwa láti ìwọ̀ oòrùn wá àti ògo rẹ̀ láti ìlà oòrùn wá nígbà tí ọ̀tá yóò dé bíi kíkún omi ẹ̀mí olúwa yóò gbé ọ̀págun sókè sí i kẹ́ hallelujah. ibi báyìí ń tọ́ka sí ohun tí málákì sọ bákan náà pé láti ìwọ̀ oòrùn lọ dé ìlà oòrùn gbogbo ènìyàn yóò máa bẹ̀rù orúkọ olúwa wọ́n máa bẹ̀rù ògo rẹ̀ wọ́n sì máa jọ́sìn fún kẹ́ hallelujah. báyìí ẹ jẹ́ kí a lọ sí ìwé ìfihàn orí ogún a ẹsẹ̀ kìíní títí lọ dé ẹsẹ̀ ìkẹta níbẹ̀ mo sì rí áńgẹ́lì kan ń ti ọ̀run sọ̀kalẹ̀ wá tí òun ti ìṣíkà ọgbọ́n òní àti ẹ̀wọ̀n ńlá kan ní ọwọ́ rẹ̀. ó sì di dragoni náà mú ejò àtijọ́ ni tí í ṣe èṣù àti sátani ó sì dè é ní ẹgbẹ̀rún ọdún ó sì gbé e sọ sínú ọ̀gbun náà ó sì tì í ó sì fi èdìdì dí i lórí rẹ̀ kí ó má bàa tan àwọn orílẹ̀-èdè jẹ mọ́ títí ẹgbẹ̀rún ọdún náà yóò fi pé lẹ́yìn èyí a kò lè ṣàìtú sílẹ̀ fún ìgbà díẹ̀. àwọn ẹsẹ̀ ìwé má yìí fi ìdájọ́ ọlọ́run lórí sátani hàn àsọtẹ́lẹ̀ ni nígbà tí tí olúwa bá ṣe tán láti ṣe ìdájọ́ sátani gẹ́gẹ́ bí a ti kọ́ sínú ìwé mímọ́ yìí tí à ń kà níhìn yìí bẹ́ẹ̀ ni olúwa yóò ṣe áńgẹ́lì ẹyọ kan ṣoṣo péré ni olúwa yóò rán sọ̀kalẹ̀ tí ó sì gbá sátani mú tí kò sì ní lè sá mọ́ lọ́wọ́ tí kò ní lè jà ìjà kankan tí kò ní lè gbára rẹ̀ sílẹ̀ áńgẹ́lì ọlọ́run kan ṣoṣo péré lolúwa yóò rán sọ̀kalẹ̀ pẹ̀lú agbára ọlọ́run pẹ̀lú ìdàlẹ́ lórí agbára ọlọ́run ni yóò sọ̀kalẹ̀ tí ó sì gbà sátánì mú tí ó sì dé tí ó sì kó ẹ̀wọ̀n sí i lọ́wọ́ yóò kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí i lọ́wọ́ yóò sì sọ sínú ẹ̀wọ̀n fún ẹgbẹ̀rún ọdún èyí jẹ́ kí ó yé wa pé sátánì kì í ṣe ẹnìkan tó já mọ́ nǹkan kan níwájú ọlọ́run sátánì kì í ṣe ẹnìkan tó lè yọ ìjọba ọlọ́run lẹ́nu rárá rárá áńgẹ́lì ẹyọ kan ṣoṣo ni olúwa yóò rán sọ̀kalẹ̀ bí agbára sátani bó ṣe kéré tó nìyí níwájú ọlọ́run tí ó bá jẹ́ wípé agbára rẹ̀ pọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ áńgẹ́lì ni olúwa yóò rán sọ̀kalẹ̀ ṣùgbọ́n nítorí pé bíntín ni agbára sátani jẹ́ níwájú ọlọ́run a rí ọ̀rọ̀ mìíràn lò òun gan la ṣe ń lo ọ̀rọ̀ tí à ń pè ní bíntín bàbá tí rohun tó kéré jù bẹ́ẹ̀ lọ bí agbára sátani bó ṣe rí níwájú ọlọ́run nìyí òun ló ṣe jẹ́ wípé ẹyọ áńgẹ́lì kan ṣoṣo péré ni olúwa yóò rán sọ̀kalẹ̀ jésù fúnra rẹ̀ kọ́ ni yóò sọ̀kalẹ̀ láti láti wá de sátani ọlọ́run fúnra rẹ̀ kọ́ ni ó sọ̀kalẹ̀ wá ọ̀pọ̀ áńgẹ́lì kọ́ ni ó sọ̀kalẹ̀ wá kì í tilẹ̀ ṣe áńgẹ́lì méjì ẹyọ áńgẹ́lì kan ṣoṣo péré ni olúwa yóò rán sọ̀kalẹ̀ láti gbá sátani mú tí kò sí nílé ìjàbọ̀ lọ́wọ́ rẹ̀ láti dè é láti kó ṣẹkẹṣẹkẹ sí lọ́wọ́ àti láti sọ sínú ẹ̀wọ̀n á sì tilẹ̀kùn mọ́ síbẹ̀ fún ẹgbẹ̀rún ọdún èyí jẹ́ kó yé wa wípé agbára sátani kò jà mọ́ nǹkan kan iwájú ọlọ́run nítorí náà orúkọ jésù tí a ti fi lé ọ lọ́wọ́ ìwọ ọmọ ìgbàlà jésù ti sọ fún wa wípé ní orúkọ òun a ó máa lé ẹ̀mí èṣù jáde ó ní ohunkóhun tí a bá dè láyé òun ó dè lọ́run orúkọ jésù ẹ̀rù jẹ̀jẹ̀ ni fún sátani a ti fi lé ọ lọ́wọ́ ọmọ ìgbàlà ohun ìjà tí ó lágbára ni ohun ìjà tí sátani kò lè dúró dè bákan náà ni ẹ̀jẹ̀ jésù bákan náà ni ọ̀rọ̀ ọlọ́run lo àwọn ohun ìjà wọ̀nyí láti tẹrí èṣù ba nìkan ló yẹ kó bẹ̀rù sátánì ló yẹ kó máa bẹ̀rù rẹ nítorí pé ẹ̀mí ọlọ́run bẹ nínú rẹ nítorí pé jésù ń bẹ nínú rẹ nítorí pé ẹni tí ń bẹ nínú rẹ ó tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ ẹ̀kẹ́ hallelujah ẹ jẹ́ kí a kọjá sí ìwé matthew orí karùndínlọ́gbọ̀n a ó wo ẹsẹ̀ kọkànléní ogójì níbẹ̀ nígbà náà ni yóò sì wí fún àwọn ti ọwọ́ òsì pé ẹ lọ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin ẹni ègún sínú iná àìnípẹ̀kun tí a ti pèsè sílẹ̀ fún èṣù àti fún àwọn áńgẹ́lì rẹ̀ jésù ló ń kọ́ni lẹ́kọ̀ọ́ níhìn yìí ó sì ń kọ́ gbogbo ènìyàn wípé ní ìkẹyìn ọjọ́ olúwa yóò ṣe ìdájọ́ yóò sì wí fún àwọn tí ó wà ní ọwọ́ òsì rẹ̀ wípé kí wọ́n lọ kúrò lọ́dọ̀ òun torí wọn kò sin òun yóò pè wọ́n ní ẹni ègún yóò sì kó wọn dà sí adágún iná ìyẹn ni àwọn tí ó kọ̀ láti gba jésù ní olúwa àti olùgbàlà ní ìgbésí ayé wọn gbogbo ẹnikẹ́ni tó bá ti gbọ́ ìhìn rere jésù olùgbàlà tí ó sì kọ̀ láti gbà á bí ìdájọ́ wọn bí ó ṣe rí ní ọjọ́ ìkẹyìn nìyí olúwa yóò pè wọ́n ní ẹni ègún nítorí ẹni ègún ni wọ́n jẹ́ ẹnikẹ́ni tó bá ti kọ̀ láti gba jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà ẹni ègún ni bíbélì pè ẹsẹ̀ ìwé mẹ́yìí sọ fún wa wípé olúwa yóò kó wọn dà sínú adágún iná tí a ti pèsè sílẹ̀ fún èṣù àti àwọn áńgẹ́lì rẹ̀. àkíyèsí tí mo fẹ́ kí o ṣe níhìn yìí ni wípé nígbà tí ọlọ́run pèsè adágún iná yìí kì í ṣe ènìyàn ló pèsè rẹ̀ fún ṣùgbọ́n ó pèsè rẹ̀ sílẹ̀ fún sátánì àti àwọn áńgẹ́lì rẹ̀. ṣùgbọ́n gbogbo àwọn ọmọ ènìyàn tí ó bá kọ̀ láti sin olúwa ọlọ́run tí ó dá ayé àti ọ̀run tí wọ́n wá yàn láti sin sátánì ó di dandan kí wọ́n tẹ̀lé sátánì lọ sí adágún iná tí ọlọ́run pèsè sílẹ̀ fún un torí wọ́n ti sọra wọn di ọmọ èṣù ọmọ sátánì kàkà kí wọ́n gba jésù kí wọ́n sì jẹ́ ọmọ ọlọ́run àwọn ìdájọ́ wọ̀nyí fi hàn wípé sátani kò jámọ́ kankan níwájú ọlọ́run sátani kì í ṣe ìṣòro fún ọlọ́run kì í ṣe ìṣòro rárá ọlọ́run kápá sátani pẹ̀lú ìrọ̀rùn ọlọ́run sì pàṣẹ fún wa pé kí a tẹ ejò àti àkekèé mọ́lẹ̀ ó lóun fún wa ní agbára láti tẹ ejò àti àkekèé mọ́lẹ̀ àti lórí gbogbo agbára ọ̀tá nítorí náà jẹ́ kí ọkàn rẹ kó kún fún ìgboyà ọmọ ìgbàlà e ibi tí a akàyè ń sọ nípa ìdájọ́ gbogbo ayé jẹ́ kí a wò láti ẹsẹ̀ ní ọgbọ̀n kí ó lè yé wa dáradára sí i. nígbà tí ọmọ ènìyàn yóò wá nínú ògo rẹ̀ àti gbogbo àwọn áńgẹ́lì mímọ́ pẹ̀lú rẹ̀ nígbà náà ni yóò jókòó lórí ìtẹ́ ògo rẹ̀ níwájú rẹ̀ ni.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 ẹ̀ṣẹ̀ sílẹ̀ kì í ṣe kí a kàn ní afẹnugba Jésù ká sì máa dẹ́ṣẹ̀ lọ ká máa ṣohun tó lòdì sí ìfẹ́ Ọlọ́run ṣùgbọ́n àwọn tó gba Jésù lótìtọ́ àti lódodo tán jẹ́ olùfọkànsìn tí wọ́n fi ọwọ́ òkúkúdùn mú ìjọsìn fún Kristi àwọn wọ̀nyí ni yóò jogún ìjọba Ọlọ́run ẹsẹ̀ kọkànlé ní ogójì ó sọ nípa àwọn tí ó kọ̀ láti gba Jésù tàbí àwọn tí ó gbà á tí wọ́n fẹnu gbà á tí wọn kò tí tí ó bá ìfẹ́ Ọlọ́run mu tí wọn kò tẹ̀lé ẹ̀kọ́ inú ìwé mímọ́ àti àwọn àti gbogbo àwọn tí kò gba Jésù rárá ni Olúwa yóò kó sọ sí adágún iná tí ó pèsè fún èṣù àti àwọn áńgẹ́lì rẹ̀ nítorí náà ronúpìwàdà kúrò ní gbogbo ẹ̀ṣẹ̀ rẹ kí o bá lè jogún ìjọba ọlọ́run kí olúwa kí mọ̀ bá a sọ ọ́ sí adágún iná ní ọjọ́ ìkẹyìn jẹ́ kí a lọ sí ìfihàn orí ogún lẹ́ẹ̀kan sí ẹsẹ̀ kẹwàá ó kà báyìí wípé a sì wọ́ èṣù tí ó tàn wọ́n jẹ lọ sínú adágún iná àti súfúrù níbi tí ẹranko àti wòlíì èké ní gbé wà a ó sì máa dá wọn lóró tọ̀sán tóru láé àti láéláé òpin èṣù nìyẹn o bí ìdájọ́ rẹ̀ bí ó ṣe rí nìyẹn olúwa ti ṣe ìdájọ́ yìí ná ó sì ti kọ́ sínú ìwé mímọ́ nípa iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì àti àpòstélì rẹ̀ bí a ti kà á ni ó ṣe rí olúwa yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì wọ́n wọ́ èṣù jù sínú adágún iná tí ń jó pẹ̀lú iná àti súfúrù níbẹ̀ náà ni wòlíì èké yóò gbé wá àti gbogbo àwọn tí ó sin èṣù olúwa yóò sì máa fi iná dá wọn lóró lọ́sàn-án àti lóru ó ní níbi tí ẹranko àti wòlíì èké nìgbé wà àwọn wọ̀nyẹn ń tọ́ka sí gbogbo àwọn aṣojú sátánì àwọn aṣojú sátánì pàtàkì wọn pàtàkì lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ sátánì náà ti jẹ́ olórí lọ́dọ̀ sátánì náà ti jẹ́ olórí àwọn olórí ìránṣẹ́ sátánì àwọn ni bíbélì pé ní wòlíì èké àti ẹranko níhìn yìí ẹnikẹ́ni tí ó bá ti sin ọlọ́run ẹranko ni ọ̀run àpáàdì adágún iná olúwa yóò sọ wọn sí ní ọjọ́ ìkẹyìn ronúpìwàdà kí o bá lè jogún ìjọba ọ̀run kí o má bàa parí ìrìn àjò rẹ sínú adágún iná a ó dànù dúró níhìn fún ti òní olúwa ẹ bomi ní ọ̀rọ̀ náà nínú ọkàn àwọn ènìyàn ẹ jẹ́ kí ó gba ọkàn wọn là sínú ìjọba yín ẹ jẹ́ kí ó sọ wọ́n di ojúlówó ọmọ ogun kristi kí ó sọ wọ́n di ẹ̀rù jẹ̀jẹ̀ fún sátánì àti àwọn ìránṣẹ́ rẹ̀ ní orúkọ jésù ni mo gbàdúrà àmín àti àmín a mú ọ̀rọ̀ ìyè yìí tán ìwá láti ẹnu ìránṣẹ́ ọlọ́run olúwàbàmíṣe akíndúró ti ìjọ aláyọ̀ ìṣẹ́gun ti jésù kristi ní nọ́mbà sixty six a òpópónà márosẹ̀ ti èkó sí abẹ́òkúta abẹ́kòkò ifọ̀ ìpínlẹ̀ ògùn orílẹ̀-èdè nàìjíríà fún ìrànlọ́wọ́ sí nínú ìgbésí ayé kìrìsìtẹ́nì ránṣẹ́ sí wa ní zero zero five five zero one six five nine seven zero zero five five zero one six five nine seven nípasẹ̀ sms tàbí whatsapp tàbí kí o fi email ránṣẹ́ sí olúwàbàmíṣe akíndúró at gmail dot com olúwàbàmíṣe akíndúró at gmail dot com bákan náà o lè pe àwọn nọ́mbà wọ̀nyí zero zero three eight four two four zero seven five zero zero three eight four two four zero seven five zero zero three six nine five four six seven eight zero zero three six nine five four six seven eight a ó fi ìwàásù yìí ránṣẹ́ sí ọ lọ́fẹ̀ẹ́ nípa whatsapp tàbí email tí o bá béèrè fún un máa darapọ̀ mọ́ wa fún ọ̀rọ̀ èyí yìí ní ọjọ́ ọ̀sẹ̀ kan náà ní àkókò kan náà ní gbogbo ọ̀sẹ̀ agogo mẹ́sàn-án ni à ń bẹ̀rẹ̀ ìsìn òwúrọ̀ sunday àfi tìfẹ́tìfẹ́ pè ọ́ láti darapọ̀ mọ́ wa Jésù Kristi ní Olúwa àmín àti àmín